wọ́n ní níbo la ti ń bọ̀ ibo la dé ibo la ń lọ lórílẹ̀‐èdè yìí hmm, gbogbo pọ̀pọ̀ ṣìṣì tó ń lọ nípa ìpolongo ìbò látẹnu àwọn olóṣèlú àwọn òǹdíje lọ sí ìpele ní ìpele ní ìpele ìyẹn àwọn ìpínlẹ̀ tí wọ́n láǹfààní láti kópa nínú ètò ìdìbò àti ti ààrẹ ní o ti ilé ìgbìmọ̀ asòfin lápapọ̀ àbí ti ìpínlẹ̀ yàtọ̀ sáwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ò láǹfààní láti darapọ̀ ní ètò ìdìbò gbogbogbò tá à ń ṣe báyìí nítorí pé àwọn ti ṣe tiwọn sẹ́yìn ìyẹn ni ìbéèrè tí gbogbo aráàlú ń béèrè nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìlérí ló ti lọ káàkiri ẹ má kẹṣá dìbò fún wa à ṣe ti bí à ṣe tọ̀hún ìyẹn la mú wá sí orí sí ojúwòrán yín láti iléeṣẹ́ Orísun TV ẹ tí ó jẹ́ pé gbajúgbajà ni ẹ yẹ̀ṣẹ̀ mọ̀ wá ẹ ti mọ̀ wá látànà kì í ṣe ní nìkan lẹ mọ̀ wá ẹ kí tó tẹ̀síwájú lórí ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí lórí lórí ètò lágbo òṣèlú mi ò ní ṣe aláìṣèbà fẹ́ni tí ìbá tọ́ sí ẹni tí ọpẹ́ tọ́ sí ẹni tí ògo yẹ fún nítorí pé òun lọ́ba lánàá òní lónìí òní títí ayérayé adéjọkẹ́ bákàrè lórúkọ tèmi atọ́kùn lágbo òṣèlú bàbá màmá ẹ jọ̀wọ́ ẹ bá mi wá nǹkan fìdílé ẹ wá bá mi pé àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi náà náà darapọ̀ mọ́ wa ẹ lè para lẹ́kejì náà ipe kan wá gbọ́ ohun tí a fẹ́ gbéyàwó lórí ètò lónìí ìyẹn ni pé bó ṣe ń lọ lórílẹ̀‐èdè wa lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo wa la kúkú ń gbọ́ ìpolongo ń lọ lọ́tún ó ń lọ lọ́sì ipe ẹ dìbò fún wa ìlérí ti lọ ẹ sáà ta fẹ́ gbẹ́sẹ̀ léyìí hmm, kò kú nípá kò ní jìnnà wọ́n ṣèbúra fáwọn olóṣèlú àlejò mi tó máa darapọ̀ mọ́ mi lórí ètò lónìí tájọ́ máa yànnàná tájọ́ máa fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ tí ẹ̀yin aráalé náà máa rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ níbẹ̀ ó ti wà nílé agodo pẹ̀lú mi ṣùgbọ́n kí n tó fojú àlejò mi hàn ó máa wù mí kí n sọ díẹ̀ nípa wọn tí a bá fẹ́ wò ọ̀dọ́ ni wọ́n ọmọọba ni wọ́n tó ń pè ní prince hmm. ní ìtó pé wọ́n rí lé wọ́n ríta wọ́n mọ bó ṣe ń ṣe ètò ní àdúgbò wọ́n tún mọ ìta ń ṣe ní gbogbogbò àwọn náà ni òdú ni wọ́n comrade ni wọ́n àtúnpè wọ́n ní honourable òdú ni wọ́n wọn kì í ṣàìmọ̀ fólóko wọ́n dáńtọ́ wọ́n mọ ohun tí wọ́n fẹ́ sọ wọ́n mọ ohun tá a fẹ́ gbéyẹ̀wò nípa bí ó ṣe ń lọ lágbo òṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà kí n tó fojú àlejò mi hàn màá fẹ́ kẹ́ jọ̀wọ́ kẹ́ ta ṣàṣà kẹ́ bá mi dé ilé àgọ́dọ̀ tá a bá padà wá àwa bọ́sà gba mi ètò ẹ má gbàgbé o lágbo òṣèlú lórí Orísun TV àlejò mi ẹ jẹ́ bá wa kí àwọn aráalé kẹ́ ẹ sọ orúkọ yín fún wọn. ẹ kú kalẹ̀ ẹ̀yin aráalé o orúkọ tèmi ni Muhammed Mustapha Yusuf. àwọn aráalé ti gbọ́ yín ẹ ti gbọ́ látẹnu wọn orúkọ wọn a ti sọ àyè tí wọ́n wà ní àwùjọ ẹ ti gbọ́ ẹ bàbá wa lórí tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè lónìí ìpolongo ń lọ lọ́tún lọ́sì nígbà tá a máa sọ aníbo la ti bẹ̀rẹ̀ aníbo la bá dé ẹ káàtì ẹ̀yìn fi ibi tá à ń bá a lọ sílẹ̀ náà ǹjẹ́ pẹ̀lú gbogbo ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ rò pé kí ni èrò ti lórí pé wọ́n tá à ń ṣe ṣé a ti débẹ̀ ni àbókù díẹ̀ káàtó fún wa nípa òṣèlú èyí tá a bẹ̀rẹ̀ láti bíi ogún ọdún sẹ́yìn báyìí ẹ ṣe atọ́kùn ètò òṣèlú kò ń ṣe orílẹ̀-èdè nàìjíríà nìkan náà ti ń ṣe nǹkan tó jẹ́ pé à ń ṣe kárí ayé ni and tábàwọ bọ́lọ́run ṣe dá ayé a lè kò sí ìlú tó máa ń dúró tó máa ń takú sójú kan a máa máa tẹ̀síwájú tẹ̀síwájú tẹ̀síwájú tẹ̀síwájú tẹ̀síwájú ni fún ìdí èyí a sọ pé a ti débi tá à ń lọ torí pé ta bá wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ tẹ́lẹ̀ bí ogún ọdún sẹ́yìn láti bọ́ sí ìjọba àwa ara wa tá à ń ṣe yìí a dẹ̀ rí i pé ní bí ọdún mẹ́rin mẹ́rin ta máa ń ṣe ìdíje fún àwọn tí a fẹ́ kó ṣe aṣojú wa lẹ́kùn lẹ́kùn lẹ́kùn lẹ́kùn àtàwọn tá a fẹ́ kó ṣe olórí wa a rí i pé ìpele kọ̀ọ̀kan ló máa ń jẹ́ ìtẹ̀síwájú sí ìpele tá ti kúrò gẹ́gẹ́ bí ọdún 2019 náà tá a ṣe lérò pé ó yẹ kó jẹ́ a rí i pé oríṣiríṣi nǹkan ló ti yàtọ̀ nǹkan táwọn aráàlú ń béèrè lọ́wọ́ àwọn òdíje dupò ń sìn ó yàtọ̀ sí nǹkan tá à ń béèrè ní bí ọdún ogún ọdún sẹ́yìn ọdún mẹ́rìndínlógún sẹ́yìn àwọn aráàlú ti ń béèrè ó ti yàtọ̀ sí pé ẹ ṣe omi fún wa ẹ ṣe títì ẹ ṣe gbá ẹ ṣàwo àwọn èèyàn ti ń béèrè wípé à kí ni nǹkan tí a lè fọkàn tán lọ́jọ́ iwájú bí irú ẹ̀kọ́ wo lẹ fẹ́ fún wa kí lẹ fẹ́ fún àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa táwọn ògo wẹrẹ aríṣẹ́ ṣe oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ so ìdí èyí ni pé a lè sọ pé ṣe àti débi tá à ń lọ ṣùgbọ́n nǹkan táyà máa máa wò ni pé ṣé à ń tẹ̀síwájú nínú ẹ̀ ní ọdún mẹ́rin mẹ́rin yẹn ṣé kì í ṣe nǹkan tí àtà ń béèrè àbí tí wọ́n ti ṣe fún wa lọ́dún mẹ́rìndínlógún sẹ́yìn náà la tún béèrè nsìn àbóhùn náà la tún àbóhùn náà lọ́tún wá ń sọ fún wa nsìn ló fi jẹ́ pé e, ìdíje ipò àárín àwọn èèyàn méjì náà ló wà olùdíje àti àwa tá a fẹ́ fìbò yàn wọ́n síbẹ̀. tó ẹ máa káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú. ní báyìí o bàbá wa nípa ti ọ̀rọ̀ tẹ mẹ́nubà nípa nǹkan ọ̀gbìn àbí kò ṣe nǹkan ọ̀gbìn ṣé ẹgbẹ́ là ń dìbò fún ni àbí àwọn òǹdíje lábẹ́ ẹgbẹ́ kọ̀ọ̀kan. ẹ ṣe atọ́kùn tá bá wo bí a ṣe ń ṣètò òṣèlú ní orílẹ̀-èdè wa nàìjíríà <clears throat> ẹgbẹ́ là ń dìbò fún torí kò sí ààyè fún ẹ ó nídìí ó nídìí ṣùgbọ́n ọ̀nà pẹ̀lú bó ṣe jẹ́ pẹ́gbẹ́ là ń dìbò fún ọ̀nà àbáyọ wà fún àwa tá à ń dìbò àwa olùdìbò òfin ilẹ̀ wa ò fàyè gba èmi àbí ẹ̀yin kí n kọ̀ díje fúnra mi tá à ń pè ní independent candidacy òfin lẹ́wọ̀ fàyè gbà á gbọ́dọ̀ ní ẹgbẹ́ ṣùgbọ́n nǹkan tí à ń sọ ni pé ẹgbẹ́ kankan la ní kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kí àwa olù àwọn olùdìbò kí á wo ẹni tá a fẹ́ dìbò fún lábẹ́ ẹgbẹ́ yẹn dáadáa wọ́n ti wá wọ́n ti ṣe ìpolongo bò lórí tẹlifíṣàn wọ́n ti ṣe lórí rédíò wọ́n ti ṣe nínú pépà wọ́n ti wá sí ìletò létò wọ́n ti wá bá a sọ̀rọ̀ pàápàá a máa ń mọ kí la ti ń pè ìpìlẹ̀ olùdíje kọ̀ọ̀kan ibi tí omi wọn ti ṣàn wá ibi tí omi wọn ti ṣàn wá nígbà tí máa tá máa bẹ̀rẹ̀ ètò yìí tẹ́ ṣe atótónu nípa mi mo ní ọmọ Ẹ̀gbá ni mí ọmọ Abẹ́òkúta ni so tí wọ́n bá yẹ pé mò ń díje ni àwọn èèyàn á bèrè pé Ẹ̀gbá bo ni ti yín torí jẹ́ríbi tí kálukú ti ṣàn wá yẹn náà ó máa ń ní í ṣe pẹ̀lú bá a ṣe máa ṣe bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá àtàtà ní bíbíire ò ṣe fowó rà kò síbi tẹ́ bá fi sí a máa rántí orúkọ torí mọ̀ pé òun nìkan kọ́ lòun ní orúkọ yẹn àwọn kan ló ń jẹ orúkọ yẹn lánàá àwọn kan sì máa jẹ lọ́la gbogbo nǹkan yìí ni àwa tá a fẹ́ dìbò gbọ́dọ̀ wò pé lóòótọ́ ẹgbẹ́ ni o torí àkò sẹ́ni ṣùgbọ́n láà nínú gbogbo ẹgbẹ́ tó wà yẹn ẹni tó ń dìbò ló fi jẹ́ pé ńgbà míì tẹ́ bá rí ibi tí kí la ti ń pè wọ́n ti ṣèdánilẹ́kọ̀ọ́ dáadáa nípa àdìbò ẹ̀ rí i pé ní ìpínlẹ̀ kan ní stéètì kan èèyàn ó lè jẹ́ pé ẹgbẹ́ kan ló máa wọlé fún gómìnà ọ̀tọ̀ lẹgbẹ́ tó máa wọlé fún aṣojú nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀tọ̀ tó máa wọlé fún kánsẹ́lọ̀ torí wọ́n á ti wò pé ẹni yìí àmọ́ ládùúgbò yìí dáadáa tó bá débẹ̀ ó máa ṣe dáadáa eléyìí ah àwọn bá ti ṣe tó ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kò súnmọ́ kó ṣe dáadáa fún wa wọn ò ní fi ẹgbẹ́ tó ṣùgbọ́n wípé ẹgbẹ́ là ń dìbò fún ẹgbẹ́ là ń dìbò fún lórílẹ̀‐èdè nàìjíríà kì í ṣe kì í ṣe ẹ̀ṣẹ̀ àbí kì í ṣe títí àwa ọmọ tá à ń dìbò bí òfin wa ṣe gbélé nìyẹn kì í ṣe nàìjíríà nìkan ló ti rí bẹ́ẹ̀ kìí ṣe nàìjíríà nìkan ló ti rí bẹ́ẹ̀. ẹ bàbá wa lórí ọ̀rọ̀ tẹ̀lẹ́gbẹ̀tẹ̀ wa ń sọ wọ́n ní pé omi ò kí ń okùn ò kí ń gùngùngùn tó tọ́ ká má mọ̀ bí tí ó ti jáde wá ọ̀rọ̀ ẹgbẹ́ ṣé ìlànà tẹgbẹ́ àti tẹni tó lọ jáde lábẹ́ ẹgbẹ́ ṣé kò tó bá lọ takora wọn kọ tó rẹ ní pé omi ń sàn láti ibì kan wá kìnìkan tẹgbẹ́ bá ní báyìí làṣẹ fẹ́ tóun bá ní bẹ́ẹ̀ kọ́ tí àwọn aráàlú rẹ̀ rí pé torí pé ọmọlúàbí ni ṣùgbọ́n ọ̀tọ̀ ni tẹ́gbẹ́ sọ pé kí wọ́n ṣe ọ̀nà wo ni ẹ rò pé àwọn èèyàn fi lè gbà láti wò ó pé ókè ẹgbẹ́ ni èèyàn ní èèyàn gidi ni bó ti jẹ́ pẹ́gbẹ́ ò dáa kákúfẹ̀ kan sùn pọ̀ àárọ̀ náà bá mọ̀ràn àbí ọ̀nà wo ojú lẹ́yìn fi wò ní ìlànà ní ọ̀nà eléyìí. ẹ ṣe atọ́kùn ṣe ìbéèrè yìí ó máa ń jẹ jáde tí a bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn àwọn aráàlú tó fẹ́ dìbò ṣùgbọ́n mo mọ̀ pé eh, nílẹ̀ Yorùbá wa ní kò sẹ́ni tí ò mọ̀ bọ́n ká fẹ́ràn sẹ́nu káwà tì hmm. àfi tá a bá fẹ́ parọ́ fúnra wa tẹ́ bá wo àwọn ẹgbẹ́ mi ìfẹ́ dárúkọ ẹgbẹ́ tẹ́ bá wo àwọn ẹgbẹ́ káàkiri káàkiri ẹ̀ rí i wípé àwọn tí ìwà wọn bá jọra wọn lọ́jọ́ máa ń ṣe ẹgbẹ́ kan eh, àwọn tí ìwà wọn bá jọra wọn ẹgbẹ́ oríṣiríṣi tẹ́rí yẹn ẹ lọ wo àwọn tí wọ́n wà ń bẹ̀ àwọn tí ìwà wọn jọra wọn lọ́ máa ń ṣe fún ìdí èyí ní ìpínlẹ̀ ni o ìbílẹ̀ ni o orílẹ̀-èdè ni o tí èèyàn kan bá wà nú ẹgbẹ́ kan ẹ ti máa mọ kí ni ẹgbẹ́ yẹn kí ló wà fún kó tó lọ sínú ẹgbẹ́ yẹn kó tó lè fún èèyàn kan pé ìwọ ni ó máa gbé àsíá ẹgbẹ́ wa o wọ́n á ti wo irú èèyàn tó jẹ́. ló dàbí pé bọ́mọ̀ bá jọ ṣòkòtò á jọ kíkì. ẹ ṣe wọ́n á ti mọ irú èèyàn tó jẹ́ tẹ bá bèrè àwọn tá a máa ń jáde ẹgbẹ́ wa NCDC yẹn tá a bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ á sọ à ẹgbẹ́ báyìí àárọ̀ ẹgbẹ́ báyìí àwọn onídìbò fún un tó bá ní kílèdè à ẹ̀yin náà wà àwọn tó kóra wọn jọ síbẹ̀ àwọn kinní kan ni àwọn jagunjara ni àwọn ẹwẹ́ àwọn tó kóra wọn sílẹ̀ àwọn tó àwọn tó nífẹ̀ẹ́ aráàlú ni wọ́n tẹ̀ tó kó tó díje rárá ó ti débi pé àwọn tẹ bá wo ìbò abẹ́lẹ́ táwọn ẹgbẹ́ ṣe ní tó kọjá yìí ni mo sọ pé a lè má a lè má a lè má tẹ̀síwájú tó bó ṣe yẹ ká tẹ̀síwájú because ojú ń kún àdó ah, lójú kan náà òótọ́ ọ̀bẹ ni àdó ah, lójú kan náà tẹ bá wo even ìbò tá a dì ní two thousand and fifteen tí ìbò tá a fẹ́ dì sí ó ti yàtọ̀ tẹ bá wo níbi two thousand and fifteen yẹn bíi bíi ayẹyẹ ni ìlú lé ní ìlú lọ́la tẹ bá wo eléyìí ẹ fẹ́ lè sọ pé ah, ṣé ìbò dẹ̀ ṣàrẹ̀ fẹ́ dìbò ṣé ìbò ti kù bíi ijọ́ mélòó báyìí ṣá torí wípé oníkálukú ti ń ronú ó ti ń rò ó dáadáa kó tó jáde wá sọ nǹkan tó fẹ́ sọ fáwọn èèyàn hmm. ó ti débi tó yẹ pé àwọn èèyàn ti ń kọ́lẹ̀ pé ó náà wàá ṣomi ó náà wàá ṣe títì ó náà wàá kọ́léwé tó bá dẹ̀ ti tó àsìkò kan wọ́n máa bí léèrè ẹ̀ ti kọ́léwé yẹn o ẹ̀ ti ṣomi yẹn o yàtọ̀ sí ti tẹ́lẹ̀ tẹ́gbẹ́ lómi ah 1999 ṣe bá ọmọ tó ṣẹlẹ̀ ẹlòmí àkọlù Àbújá àti ẹ̀ nírí ṣé bí aṣojú aṣojú agbègbè kan kọ̀ lọ Àbújá ẹ̀tẹ̀ nírí lágbègbè yẹn mọ́. àbí kò tẹ̀ kó kúrò ń bẹ̀. nígbà tí ó tẹ̀ wálé tí ó tẹ̀ wá padà síbi tó ti wà. àti pé ó ti ń yàtọ̀ nísìnyí débi pé ẹgbẹ́ náà ó ti débi tó yẹ pé kẹgbẹ́ náà tó lè sọ pé ẹnìkan ló máa gbé ló máa gbé àsíá wọn wọ́n ti ń rò ó dáadáa pé ṣé ẹni yìí níbi tó ti fẹ́ jáde yẹn ṣé wọ́n máa dìbò fún ṣáá wọ́n ń ṣèwádìí bẹ́ẹ̀ ni àwa tá à ń bá tá à ń ṣe ètò láàrin àmọ̀ lẹ́gbẹ̀ wọ́n á ṣèwádìí pé ẹni tá a fẹ́ gbé yìí ah, tó máa ah, ṣe sáwọn aráàlú máa gbà lọ́wọ́ wa ṣá. fún ìdí èyí kan tá à ń sọ ni pé àwọn èèyàn tábà pẹ bọ́sà ni àwọn èèyàn wá sọ àwọn kan tí máa sọ fún yẹn pé táwọn fẹ́ dìbò fún wọn á dẹ̀ sọ̀dí táwọn fẹ́ dìbò fẹ́ gbẹ̀yẹn fún yín tó máa ń sọ ìdí táwọn fẹ́ẹ́ fi dìbò fẹ́ gbẹ́ fún yín kan wọ́n á máa sọ̀rọ̀ ogún ọdún ọgbọ̀n ọdún jù bẹ́ẹ̀ lọ pé àwọn tó wà nínú ẹgbẹ́ yìí o nígbà báyìí ẹgbẹ́ báyìí náà wà nígbà yẹn báyìí nǹkan báyìí náà ṣe nígbà báyìí ẹnu ẹgbẹ́ báyìí náà wà nígbà báyìí nǹkan báyìí náà ṣe nígbà báyìí nǹkan báyìí náà wà ìdí táwọn fẹ́ẹ́ fi táwọn fẹ́ẹ́ fi dìbò fáwọn eléyìí mọ́lélẹ̀ nígbà báyìí nǹkan báyìí náà ṣe. gẹ́gẹ́ bí ohun tẹ̀ ti rí sẹ́yìn ìmọ̀ràn wo ni ẹ fẹ́ gba àwọn òǹdíje àwọn tó sọ pé ó kù díẹ̀ káàtó nípa ọ̀nà tí àwọn tó wà ń bẹ̀ ń ṣe ẹ̀ báyìí náà ṣe máa ṣe ìmọ̀ràn lẹ fẹ́ gba àwọn yẹn àti àwọn tó wà ń bẹ̀ tọ́nà máa rò pé bóyá ká tiẹ̀ fà gbọ́ nǹkan ìmọ̀ràn ó lẹ ní fún àwọn pa méjèèjì àtàwọn aráàlú lọ́wọ́ lómi sọ pé tí wọ́n tiẹ̀ ti pọ̀ jù kán fi wọ́n lẹ́jàre ẹni kó gbé ilẹ̀ ẹ mọ́lẹ̀ ẹni kó gbé ilẹ̀ ó gbé tó gbé tọwọ́ ẹ lẹ̀ ìmọ̀ràn ó lẹ ní fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ẹ ṣe atọ́kùn ìmọ̀ràn tí mo ní fún àwọn olùdíje ni pé kán bẹ̀rù ọlọ́run ìyẹn àkọ́kọ́. àkọ́kọ́ nìyẹn torí wípé ìbẹ̀rù ọlọ́run ló máa jẹ́ kí èèyàn sọ nǹkan tó máa lè ṣe ìbẹ̀rù ọlọ́run náà ló máa jẹ́ kí èèyàn rántí nǹkan tó sọ tó bá dépò láti lè ṣe torí ọ̀tọ̀ ni kéèyàn mọ̀ pé nǹkan kan òun ò lè ṣe kó máa sọ torí pé ó fẹ́ dépò ọ̀tọ̀ ni kéèyàn lè kó sọ nǹkan tó lè ṣe ṣùgbọ́n tó bá dépò kó má ṣe ìbẹ̀rù ọlọ́run ló máa jẹ́ kéèyàn ìmọ̀ràn mi fún wọn nìyẹn. ẹ̀yin òṣèlú ẹ̀yin aráàlú tó bá yẹ pé ẹ ní ọ̀rọ̀ kan àbí méjì bóyá ẹ ní ìbéèrè ẹ lè pí nọ́mbà tó lọ ní ojú amóhùnmáwòrán yìí yẹn ẹ ṣáà tẹ̀ sí i tàbí kẹ́ ẹ bá wa pàdé lórí Instagram kò sí nǹkan tẹ́ fẹ́ béèrè tá à ní dá yín lóhùn nítorí pé Orísun tẹlifíṣàn Orísun kan náà ni kò pé méjì àwa náà ni ààyò ààyò yín ààyò aráàlú ààyò fún gbogbo àgbáyé pátápátá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní pé tẹ bá ní ìpolongo kan àbí méjì bóyá ẹ fẹ́ ṣe táwọn mìtìn ni lágbo òṣèlú ṣe tán ẹ kàn sí wa àwa cover ẹ̀ tàbí bóyá pé ẹ fẹ́ ṣe documentary nípa ohun tí ẹ ti gbé ṣe ní ìgbàgbà tẹ dé orí àlééfà yẹn tẹ bá ti wọlé tán tọ́dẹ̀ ti búra fún yín tẹ ti bọ́ sórí àga ẹ lè kàn sí wa Orísun ni torí tiyín náà ni la ṣe wà ń bí àwa síbẹ̀ àwa yàwòrán ẹ̀ àfọ̀rọ̀wáyé lẹ́nu wò àtẹ̀ sí ojú afẹ́fẹ́ ẹ̀yin tẹ̀lé tún ní ìbéèrè fún bàbá wa òun náà ti sọ yín ẹ lè pè wọ́n sórí nọ́mbà tí wọ́n pè sí fún yín tàbí kẹ́ wá sí Orísun TV lágbára Ọlọ́run lọ́gán báyìí la máa dá yín lò ẹ eléyìí la máa fi ṣèlọ lórí ètò lágbo òṣèlú fún tọ̀sẹ̀ yìí hmm, lọ́sẹ̀ tó ń bọ̀ ohun ọ̀tún ohun àrà la tún máa mú sí ojú wòran yín èmi Adéjọkẹ́ Bákàrè mo ní lágbára Ọlọ́run wọn ò nífẹ̀ẹ́ lòmí ìṣe yín wọn ò nífẹ̀ẹ́ lòmí ìṣe mí náà ojú àtútúra rí ní ọjọ́ mẹ́jọ ire àti ayọ̀ tójú owó rí olójú gbogbo a máa rí ó dìgbà kan náà